تمزق بعبل الله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله وسنن التي هتت عن رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان الأتكياء وأفصه بذلك يا أو أفصه الحمد لله رب العالمين الذي أرسل رسوله للعالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن تبع بدعوته إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn tí a dúpẹ́ fún ọlọ́run subhanahu wa ta'ala tá a sì tọrọ àlékún ìkẹ́ ọlọ́run fún anabi sallallahu alayhi wa alihi wa sallam bákan náà gbogbo àwọn sọ̀hábà gbogbo àwọn olùtẹ̀lé àti gbogbo ẹni tó bá fi ìṣesí rẹ̀ lọ́rọ̀ níwà nímúra lẹ́sìn níjọmọlúàbí tó fi kọ́ sí ànábì sọ́lọ́lá ọ̀sálàm títí di ọjọ́ ìgbéǹde alkiyama kọ́lọ́n jẹ́ kíkẹ́ náà ó sàn dọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wọn àti àwa náà láti tóbi àìníkù ọlọ́run síwájú ọ̀rọ̀ akí gbogbo àwọn olùkúnlọ́ fún ètò yín ètò wa abẹ́lọ́wọ̀n ọba àlékè ọlá gbogbo ọ̀nà yòówù tí oníkálukú wa ń gbà tí a fi ń dá sétò náà ọlọ́mọpin wa ń pa lórí rẹ̀ láti tóbi àìníkù ọlọ́run ọjọ́ tí eléré bá ń jèrè rẹ̀ ọlọ́mọ jẹ́ kí a fi tiwa sí àwátì lọ́jọ́ yìí bákan náà ni pé a kí ẹ̀yin bàbá bàbá nílé tí ẹ tún pé ẹ wá láti wá gba àfikún nínú ìrírí àbí kí lòfin ọlọ́run tún sọ ń pa ilé yìí ọlọ́run balẹ̀kẹ́ ọlọ́ba ní sẹ́yìn ní ẹ̀san olóore a sì kí gbogbo àwọn èèyàn wa náà tí wọ́n ń béèrè béèrè àti àwọn alákìyèsí àti àwọn onímọ̀ràn ṣùgbọ́n ká tó wọnú ọ̀rọ̀ arọ̀ wa nítorí ọlọ́run gbogbo àwa tí gbogbo àwa tí a bá ní ìmọ̀ràn fún wa adákùn kò ṣe ti ìgbéraga arọ̀ wa ọmọ yín la jẹ́ ọ̀rẹ́ yín la jẹ́ àbúrò yín la jẹ́ adákùn gbogbo àwa tí a bá ní ìmọ̀ràn fún wa ká mọ́ gbàgbé nọ́mbà wa ní kété tá a bá ti kó lórí afẹ́fẹ́ tán pẹ̀lú àánú ọlọ́run á take note àwọn ètò bá yẹ ká sọ àá sọ pé wọ́n kò wá sí mọ̀ràn báyìí báyìí báyìí ṣùgbọ́n lásìkò tá a bá sì ń ṣètò lọ lórí afẹ́fẹ́ àwọn oníbèrè la fẹ́ kí wọ́n mọ béèrè pàápàá jùlọ lórí àlámọ̀rí ẹ̀sìn wọn tìgbéraga kọ́ ò wá rọ̀ yín torí tọ́lọ́mọ̀ balẹ̀kẹ́ ọlákẹ́ mọ́ bínú sí wa bákan náà ni pé ẹ̀sìn ọlọ́run ló ní òní ó sì dáàbò bò kò í ṣe pátipàtí tèmi ń ṣe nídìí rẹ̀ àti táwọn tí gbogbo wa ń ṣe nídìí rẹ̀ yìí kì í ṣe òun ní jẹ́ kí ìsìláàmù dè níbi òsì àánú ọlọ́run àwa ń bẹ lọ́run nínú àánú rẹ̀ gbogbo bí a bá ṣe gbìyànjú tó lérè náà ọlọ́mọ sáláì jẹ́ á níbi tó lérè àdúpẹ́ fọlọ́run lẹ́ẹ̀kan sí i wà tó ṣe é nírọ̀rùn láti túmọ̀ di ọjọ́ kejìdínlógún nínú oṣù karùn-ún ọdún tí jíra nẹ́bí sọ́lá sàlámù di ẹgbẹ̀rún kan ó lé ọgọ́rùn-ún mẹ́rin pẹ̀lú ogójì ọdún gẹ́rẹ́gẹ́ kọ́lọ́mọba àlekẹ́lá kọ́mọ́sálá ìsànú ẹnì kọ̀ọ̀kan wa ọ̀làtútọ́bì àníkú ọlọ́run ẹ rí àkórí ọ̀rọ̀ wa láàárọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa òun náà ni nidaatul rahman bin surati al ìpèpè tí ọlọ́run bá àlékè ọlá tó pe àwọn tí wọ́n jẹ́ àwọn ẹrú rẹ̀ nínú suratul Hujurat òun ni àkórí ọ̀rọ̀ wa eléyìí tó jẹ́ pé ọlọ́run bá àlékè ọlá lọ́mọye ọ̀sẹ̀ tí eléyìí lè gbà wá ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run àmọ̀ sí ní sísẹ̀ntẹ̀lé náà ìbéèrè alákọ̀ọ́kọ́ ta ní fún olùbánisọ̀rọ̀ wa òun náà ni pé suratu al-Hujurat kí ni sábàbí tó ṣokùnfà ó kọ yìí òun ni wọ́n bá ní ṣàlàyé kó tó di pé a tún tẹ̀síwájú bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك أميد مجيد أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní tẹ̀lékìkì tí àwọn olùtarí ètò Abu Fatuma tí wọ́n ti kí gbogbo jama mùsùlùmí bákan náà a kí gbogbo àwọn onípípé tí wọ́n ń ṣàdúrà ẹni tí mú mọ̀ràn wá bákan náà gbogbo àwọn tí ó jẹ́ pé àsìkí tiwọn òun náà ni ọlọ́run kádàrá tí ètò yìí ti fi ń lọ láti ọdún tó ti bẹ̀rẹ̀ ọlọ́run kí ọ bá sàn lẹ́sìn pẹ̀lú àlìjẹ́nà àti ìyọnu rẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà ti ń gbọ́ àti gbogbo aláníyàn dáadáa kódà gbogbo ẹlòmíín náà tóun náà tún gbọ́ báyà ń gbọ́ ní pẹ̀lú etí mi náà ni ọlọ́run bá sì dáadáa fáwọn náà torí pé dáadáa ti táyé kò di ti kẹ́hìndé lọ́wọ́ kọ́lọ́njọ gbowó sórí láyà àti ní alkiyama àgbọ̀nrin tí a fẹ́ wọ̀ òun náà ni wọ́n ti dákọ̀ fún wa pé nidahaatu rahman min surat al hujurat òun náà ni àwọn òpèpè allah subhanahu wa ta'ala àwọn òpèpè yìí pọ̀ nínú alukur'an ṣùgbọ́n lágbọ́nrin ti suratul hujurat nbẹ ni a fẹ́ gbéra wa rìn gba àwọn ibi tọ́lọ́wọ́n bá ti ń kì wá ń lọ ya ayọ́ alẹ́dínà àmọ́nù ya ayọ́ alẹ́dínà àmọ́nù àwọn òpèpè tí ọlọ́wọ́n bá oníkẹ́ tí ó pe ẹnìkọ̀ọ̀kan wá sí láwa ta àpèrà wa ní olùgbàgbọ́ òdodo. nígbà tó wá jẹ́ pé alukur'an àwọn zuwaru ti ń bẹ nínú rẹ̀ wọ́n ní ó kọ tọ́lọ́wọ́n pẹ̀lú iṣẹ́ tí allah subhanahu wa ta'ala tí wọ́n rán anabi sí gbogbo ayé níbẹ̀ al-hujurat ó fún táǹpì ní yàrá al hujuru so yàrá àwọn yàrá àwọn ìyàwó anabi wa sallallahu alayhi wa sallam òun látara àpọ́nlé tí ń bẹ fún un torí pé àwọn ọ̀sẹ̀ yọ̀ ń sọ̀kalẹ̀ fún anabi ń bẹ kódà nínú wọn tí ó sọ pé ànábì wà wọ́n sùn lérí ẹsẹ̀ àwọn dáyà báyìí fi ń sọ̀kalẹ̀ pé ìyàwó Aisha so ó kọ yìí lọ́lọ́run fi sọ súra yẹn nítumọ̀ pé ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ fáwa náà ni pé a jẹ́ pé bá ń bẹ nílé bá ń bẹ níta ọbọ̀dọ̀ jẹ́ pé ẹ̀sìn náà ni gbogbo ayé wa ni ọmọ jẹ́ pé àwọn tó bá wá kí wa ńlé wa wọ́n mọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn jáde kó nu yàrá wa tó bá bọ́ sáàrin ẹ̀dẹ̀ wa wọ́n mọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó bá tún bọ́ síta lé wa wọ́n mọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó bá tún wá pàdé wa ńta náà wọ́n tún pàdé wa ní ẹlẹ́sìn Ọlọ́run so eléyìí ń jẹ́ àpọ́nlé fún ilé anabi sallallahu alayhi wa so kódà ilé náà tó wá túmọ̀ pé kò túmọ̀ pé ńgbà tí yẹn bá kọ́lé lọ kìtìkìtì ní òpè ah, ilé rẹ̀ àwọn ilé ẹ̀sọ́ tó túmọ̀ pé àwọn agboolé agboolé torí àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam ń kálukú ló ní apátímẹ́ǹtì rẹ̀ agboolé yàrá yàrá yàrá kọ̀ọ̀kan wọn so bó ṣe wà nínú ìtàn àti àwọn tí wọ́n mọ bí máàpù nǹkan náà ṣe wà so ni ọlọ́run fi lò ó bẹ́ẹ̀ fún wọn pé ah, agboolé àwọn ìyàwó anabi sallallahu alayhi wa Agbo náà ni eléyìí ni okùnfà ìsọ súra yìí ní orúkọ àrípọ́lọ́hún sì mẹ́nu bà nínú súra yẹn so kí ọlọ́run kí ó jẹ́ ní kọ̀ọ̀kan wa kí àwọn ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ kọ́lọ́run jẹ́ ó sì wá láǹfààní lẹ́yìn àti ní alikiyama kọ́mọ̀sí wa ní olùgbọ́ ọgbọ́n títí òní gbọ́ sàǹfààní naam. jazakumullahu khairan pẹ̀lú àánú ọlọ́run ọba àlekèọ́lá ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ìtumọ̀ aya alákọ̀ọ́kọ́ nínú rẹ̀ pẹ̀lú àyà ẹlẹ́ẹ̀kejì àtòkùnfà wọn. alhamdulilayi gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìbẹ̀rẹ̀ súrà yìí ìpèpè ni tí ọlọ́run bá fi ń pe gbogbo olùgbàgbọ́ òdodo gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn àfáà tí wọ́n kọ tanazuku durar fi tanasubi suwar ìsopọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀kẹ́ àwọn ọ̀sọ́ tí ń bẹ nínú alukur'an tí ń túmọ̀ pé kur'an ó wà interconnected connectivity wà ń bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ suratul eh, suratul fata tó fi dé suratul nas àsopọ̀ ń bẹ nínú alukur'an ló fi jẹ́ pé kódà sura mi ò ti máa ń parí rẹ̀ ni èyí tí ó tẹ̀lé yọmọ jọra wọn wáyà lápẹ̀rẹ̀ àwọn sọ̀tọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú wáyà suratul kaf nísìn a rẹ̀ pé subhanallah ló parí isra tó tẹ̀lé subhanalladhi asra so a ti mọ̀ pé subhanallah kí ni ó tẹ̀lé subhanallah alhamdulillah ah. ló fi wá jẹ́ pé ńgbà tí subhanallah parí òun ọlọ́run lọ́n gbé suratul káàbù fún wa pé alhamdulillahi alladhi anzala ala abdihi alkitaba walam yaj'al lahu iwajan tó rádùn ọ̀pẹ́ subhanallah walhamdulillah bẹ́ẹ̀ ni àwọn sọ̀rọ̀ yìí sọ pọ̀ mọ́ra wọn àwọn tí ò jẹ́ ní kẹlìmáàtì bẹ́ẹ̀ láwọn ẹ̀kọ́ tí ń bẹnu wọn sọ pọ̀ mọ́ra wọn eléyìí náà túmọ̀ pé nígbà tọ́lọ́run ti júwe ànábì fún wa sallallahu alayhi wa sallam àtàwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ báwo ni wọ́n ṣe ń bá múmi nílò báwo wọ́n ṣe ń bá àwọn tọ́jà àwọn kò fáàrù lò àwọn kọjọ mùsùlùmí kọjọ kèfèrí láwọn tó jẹ́ àwọn mùnàfikún báwo wọ́n ṣe ń bá wọn yìí náà báwo wọ́n ṣe ń bá wọn lò ọlọ́run júwe wọn fún wa níparí suratul fatih nítumọ̀ pé súra yìí ní í ṣe pẹ̀lú ohun tí ń bọ̀ ṣùgbọ́n àmọ̀ padà síbi ayé àparí suratul fatih mi ti ń júwe ànẹ́bì fún wa àtàwọn sọ̀hábà nígbà mi ti ṣe muhammadu rasulullah bí a bá lo ohun tí ń bẹ́nu súra yìí àwùjọ wa yóò rọgbọ á rí ayé ṣe á sì rà kìyàmà ṣe á rí ayé ṣe á láyé á sì lọ́rùn ṣùgbọ́n ìkọ́ tí ọ̀gbọ́n yín sí àbí ìgbọ́ káwáwò pé ọlọ́run ń sọ tiẹ̀ kò ní rọgbọ fún yàn kọ́lọ́run jí kọ́rọ́gọ fún ẹnì kọ̀ọ̀kan wa láyé àti lálkìyàmà aya alákọ̀ọ́kọ́ yìí a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run ni yá ayyuhal ladhina amanu. لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله inna الله سميع عليم. ọlọ́run bá la pè gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo sáàmọ̀ pé ìpera wa lónígbàgbọ́ òdodo ó yàtọ̀ sáwọn tẹ́yìn ti sọ lóko pé àwọn kẹ́ ń ṣẹ̀sìn ìgbàgbọ́ ọ̀dà sẹ́yìn yòókù ńkọ́ sẹ́yìn ọ̀sẹ̀sìn ìgbàgbọ́ ṣùgbọ́n tó ń pè ní al-iman ìyẹn àmọ́ nígbàgbọ́ nínú tọ́jẹ́ pé ọlọ́run retí pé kó nígbàgbọ́ nù rẹ̀ tí ọmọ jẹ́ ìgbàgbọ́ tó lálàáfíà níbà a ṣe mọ́ sọ̀rọ̀ àdìọ́kàn tó lálàáfíà tá a mọ̀ pé ní alẹ́ àkídà a sì mọ ní èyí tí ò lálàáfíà ti ń sa ìgbádùn kò sẹ́dá òun tí ò ní nǹkan tó dì mọ́kàn kò sẹ́dá òun tí ò nígbàgbọ́ ẹni tó nígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala ẹlòmíì nígbàgbọ́ nínú òòṣà ẹlòmíì nígbàgbọ́ nínú òògùn ẹlòmíì nígbàgbọ́ nínú tí ń wò lágbára tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí èsì ìsagbára ṣùgbọ́n àwa tá ń bára wa sọ̀rọ̀ àwa tá ń gbọ́ra wa kódà ẹni tí èé ṣe mùsùlùmí ọmọ kí mùsùlùmí ní ohun tí wọ́n ń pè lópo gbàgbọ́ tí í ṣe mẹ́fà wọn ọkọ̀ yẹ kó bí mùsùlùmí kọ́mọ́mọ́ ó sì mọ̀ pa ní tí jẹ́ òpó ti ẹ̀sìn Islam arkanul Islam bá a ṣe ní kíni bá a ṣe ní àwọn tó jẹ́ kíni àwọn orígun ti ìgbàgbọ́ náà táwọn nǹkan ibà ti wá pé lára wa torí pé àìpé ni ò jẹ́ kẹ́lòmí ọtí ẹ̀ gbọ́ pé ọlọ́run àìrinlẹ̀ sínú ẹ̀mí ni ọ̀jẹ́ lómi ò lè tẹ̀ lọ́rọ̀ ọlọ́run ọlọ́run wa ń bá ẹnì kọ̀ọ̀kan wa sọ̀rọ̀ subhanahu wa ta'ala ọlọ́run yín olùgbàgbọ́ òdodo sàkúnkà mọ́ra rẹ̀ bọ́yọ̀ olùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ olùgbàgbọ́ ẹnu tí ò dénú ọkàn tí ò dénú ògiri ara àti ìbálò rẹ bó ṣe ń bá àwọn èèyàn lò láyé ni ọ wọn náà mọ́ra rẹ wọn tó bá sáwìí bẹ́ẹ̀ torí pé wọn retí ẹni tí ó sẹ̀ sọ fún wọn pé káfíìrì ni ọ ló fi jẹ́ kókó dà tí wọn bá ti kì ọ ní kèfèrí ó ti pé wọn ń pè yín ní kèfèrí so sì mọ̀ pé yòòbó pé bí bá ṣe ohun ètùfù kò ní pé ẹnu àwọn onímọ̀ tiẹ̀ ń kùn lórí pé alágbájá yìí kírun ọ̀dà sẹ́ni tí wọ́n kírun mùsùlùmí lóòótọ́ gbọ́n kéé kírun sẹ́ mùsùlùmí ni àbí kèfèrí táwọn kẹ́ni ó ti di káfíìrì tó ti kó nu islam gbogbo ìdájọ́ kèfèrí láwọn fi bá lò àwọn kẹ́ni ẹ̀ ń gbẹ́ ah, ọ̀lẹ́ àárẹ̀ ọ̀kẹ́ ní dá láàmú kò sọ pé ọlọ́run ò sí dandan lórí wa mùsùlùmí ni ó sì mọ̀ wọ́n tọ́ bàtà ẹ̀kú gédé pé wọ́n nẹ wọ́n ń fà á wọn lọ́wọ́ pé mùsùlùmí ni ọ́ mùsùlùmí kọ́ ni ọ́ nìyẹn eléyìí náà tó lábùkù fún ọ ó túmọ̀ pé o ò síbi kankan bẹ́ẹ̀ náà wàá làwọn òpó ẹ̀sìn yòókù náà ká tó sẹ̀ mọ́ pé òpó ìgbàgbọ́ tí ò pé lára ẹlòmíì káwá pé àti gbogbo kó wá tó kíra yìí pé èmi náà sáà ń jóló gbàgbọ́ òdodo. Allah subhanahu wa ọlọ́run dojúkọ wa pẹ̀lú orúkọ yìí kọ́mọ jẹ́ àpọ́nlé fún wa àtiwọ́tọ̀ ọgbà àtiwọ́tọ̀ ọgbà ọlọ́run ti àdírẹ́sì ẹ̀kẹ́ ọ̀dà ní ọgbà kọ́mọ ọ̀kẹ́ nínú àwọn onímọ̀ inú àwọn àgbà wa nínú ẹ̀sìn ibn Mas'ud radiyallahu anihu, wọ́n nígbà tá a bá gbọ́ tọ́lọ́ ń bẹ sọ pé yā ayyuhal ladhina amanu pé apẹ̀yìn onígbàgbọ́ òdodo wọ́n ní fari ẹ̀ sam'ak wọ́n ní ká tẹ́ etí wa kájí ó kó síbẹ̀ kó sì lọ sínú ọpọlọ wa kó jókòó sínú etí wa kọ́mọ ríngì mbẹ̀ gbogbo wa kọ́mọ ọdún gbangbangba kọ́lọ́ ń pè mí wọ́n ní torí pé ọlọ́run ò ní mú pèpè yẹn wá fa innahu khayrun tuhumaru bihi oore kan lọ́lọ́run fẹ́ pa wá láṣẹ pé ká ṣe tó bá ti pè wá bẹ̀ àwòṣẹ́rù àbí aburú kan tó ní ha ànihu tọ́lọ́run fẹ́ sin wa lọ́wọ́ kó ń bẹ̀ pé mọ́sàbúrú yìí eléyìí wà nù àwọn tíra afawa ahmad gbé abu nu'aym al-asfahani inú tíra àwọn al-hilyatul awliya wa tabaqatul asfiya àtàwọn tíra mi ó túmọ̀ pé pípọ̀ tọ́lọ́run pè wá yìí bá a ṣe gbọ́ra wa kì í ṣèmi tí ń sọ̀rọ̀ èmi gẹ́ńbẹ́ẹ́nu ẹni tí wọ́n ń pè àtẹ̀yìntì wa wọ́n ní kí ló fà àtọ́lọ́run fi pè wá báyìí pípè tó pè wá yìí nínú ẹ̀kọ́ wọn a mọ̀ sọ fún wa pé àtàkọ́líyà kọ́bìlà tàhlíyà èèyàn kọ́kọ́ bọ́ra kọjá nǹkan kó lára nígbà tí ó bá ni lọ́fà àtọ́lọ́run fi pè wá bẹ́ẹ̀ ọlọ́run ti wò pé àwọn tá a fẹ́ pè ẹ̀yin tá a ti wò ó pé ohun tí èèyàn fi gbọ́rọ̀ lágbọ́ọ́ lò lágbọ̀ fi ṣiṣẹ́ ń bẹ lára rẹ̀ ni kó ká kọ́ ọmọ wa bira rẹ̀ pé ṣé bẹ́ẹ̀ lórí. àtàkàlíyà tá a sọ fún wa yìí òun ni pé ìkọ́kọ́ para ẹni sófo náà ìkọ́kọ́ jáwọn kẹ́kẹ́ kó lára ìkọ́kọ́ wẹra ẹni mọ́ èèyàn ò lè pé òun fẹ́ wẹ̀ láì jẹ́ pé yọ bọ gbogbo aṣọ lára yẹn. kọ́dà ẹni tó jó obìnrin yọ tọ́jú gbogbo yóò tó lè fẹ́ ṣe ṣàkíńgbà ọba wẹ̀ tán tọkọ́kọ́ ká gbogbo aṣọ kó lára tó bomi ara àbọ́kùnrin náà ni làásẹ̀ mọ́ dá ọ̀sọ́ padà sára ó tún bẹ̀ ó lè jókòó lára wa ọlọ́run bá ń dojú kọ wa pé ẹ kọ́kọ́ yọra yín kò nú àwọn àdìọ́kàn burúkú ẹ gbégbàgbọ́ yín kúrò nínú nǹkan mí nínú dá ẹ gbé e ẹni tí ń dá nǹkan tó sì jẹ́ òun làṣẹ òun sì tọ́ sí ẹ sì nígbàgbọ́ nínú àwọn ẹni gbàgbọ́ nínú àwọn màláìkà ẹni gbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ ẹni gbàgbọ́ nínú ọjọ́ kẹyìn ẹ sì nígbàgbọ́ nínú kádàrà tẹ́pẹ́ àwọn tá a sọ yìí lásán àwọn náà tún lálàyé tí èé ṣàlàyé ìjókòó ẹyọ kan wọ́n tá a bá bí gbogbo mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ mi ọ̀ka ni nígbàgbọ́ nínú ọlọ́run ẹni tó pè lọ́lọ́run ọba rẹ̀ Allah subhanahu wa ta'ala tó lòun ló dáhùn yìí ẹlòmíì ò mọ ọkọ rẹ lẹ́yìn kọkẹ mọ pé ń jẹ alọhù kódà tó máa ń kẹlòmíì ò pé alọhù gẹ ó lè mọ ọmọ pé kátó wá sẹsọ pé la ilaha illallah ẹlòmíì lè mọ ọmọ pé ìlà fi mọ rí láìlà láìlà láìlà lásán kódà tí yẹn bá ń wúru eléyìí èèyàn sì ń jẹsẹ èèyàn èèyàn jẹ ọ̀daràn díẹ̀ nítorí wọn sọ pé kò sọ lọhùn kò sọ lọhùn láì fi dúró ń bi la lásán àfi kò sọ pé la ilaha àwa tọ́lọ́hún ń pè tọ́lọ́hún ti wò pé á ti gbàgbọ́ iye ọ̀rọ̀ yìí ni o ẹlòmíì ọ̀mọ́ kọ ọlọ́run kọ́ mọ àwọn òròyìn ọlọ́run kọ́ mọ àwọn tọ́tọ́ sọ́lọ́run kọ́ mọ àwọn ohun tí ọ̀tọ́ sọ́lọ́run ká fi ròyìn rẹ̀ kọ́ mọ bó ṣe kọ́ bọ́lọ́run ọba lò kátó wá sẹ̀ pa nẹ́bi sallallahu alayhi wa sallam ongaluku mọ ohun tó kú sọpọlọ rẹ̀ kódà ìdá nẹ́bi mọ̀ lẹ́lẹ́mí sallallahu alayhi wa sallam tọ́sọ̀ ànẹ́bi sinimọ́ téèyàn lè gbèsè lásìkò ọ̀sà níbi di tíìfì rẹ̀ tọ́kẹ̀lẹ̀ tẹ̀yẹ́ pé ọ̀yà mọ́ sọ̀rọ̀ ọ̀kẹ̀lẹ̀ láwùdí fọ́lùmù rẹ̀ ló fi jẹ́ pé kò síbi tẹ́lẹ̀ mi ò kó ń gbóhùn ànábì sallallahu alayhi wa sallam ànábì láwọn ọ̀wọ́ rẹ̀ lára ọ̀wọ́ rẹ̀ tọ́lọ́wọ́n àyètà ànábì ọlọ́run fẹ́ bá wa sọ yìí káwá sẹ̀ pa àwọn òpó gbàgbọ́ yòókù kí ni wàá lọ́rọ̀ àkọ́kọ́ ọlọ́run la tuqaddimu bẹ́ẹ̀ àtàwọn míì nínú kìráà kan tó náà sì nítumọ̀ tá a bá fún un ní fatiha pé la tuqaddamu bayna yadi illahi wa rasulihi yóò mọ̀ túmọ̀ pé eléyẹn lọ́n túmọ̀ àtàkọ́dùm tẹ́pẹ́ kẹ̀kẹ́ náà mọ̀ lọ mú wá pẹ̀lú ètò ọgbà járì náà eléyìí kejì tó ń gbàgbà járì tó ń gba kẹsọ̀ pé la tuqaddimu wọn mọ̀ lọ mú túmọ̀ wá fún wa pé at-taqdim báwọn afa àti ṣàlàyé. pé ẹ mọ́ gbà wájú ọlọ́run ọba allah subhanahu wa ta'ala àtòjíṣẹ́ rẹ̀ bilkowul pẹ̀lú ọ̀rọ̀ kan inú ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ ayé bilfiil pẹ̀lú iṣẹ́ kan nínú iṣẹ́ ẹ̀sìn àbísí ayé àbíṣesí kan nínú ìṣesí ẹ̀sìn àbíṣesí ayé ó túmọ̀ pé gbogbo alátimọ̀ pé ẹ̀sìn kìí ṣe ohun téèyàn kẹfọ́ pọlọ sí kìí ṣe ohun téèyàn mú bó ṣe wù pé bó ṣe wù mí ní ṣe tó bá ṣe bó ṣe wù ọ́ ò ní gbẹ̀san torí pé ìpìlẹ̀ ẹ̀sìn ni pé àyè tí ì ṣe é ká tó rí ohun tó ọ̀sọ̀ pé ṣe ló fi jẹ́ pé ó ní iye ọdún tá nẹ́bí sallallahu alaihi wasallam fi ń bẹ tí wọn ò ṣe sọ̀láàtì wọn ò kírun bí ó jẹ́ pé ńgbà tọ́lọ́hún tí wọ́n tó lọ sí al-Isra wal-Mihraj tọ́lọ́hún tó ní ọ̀yá mo ṣe kẹmọ ṣe sọ̀láàtì kẹmọ kírun lẹ́sìn fún yín. ààwẹ̀ náà tá ń pè ní asuyam ànẹ́bí ti lo àwọn ọdún tí ó sallallahu alaihi wasallam kátó bẹ́ẹ̀ ni làwọn òpó ẹ̀sìn yòókù ṣùgbọ́n a ti mọ̀ pé ti òpó méjèèjì alákọ̀ọ́kọ́ ṣahadatan ilé yẹn jọ wọn bá ti bí ni tá a sì ti nílà aka yìí báyìí ilé yẹn ọ̀sẹ̀ lásìkò kan o. àwa bọ̀rọ̀ gbáwájú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àbíṣẹ́ ó túmọ̀ pé àyè dá sọ́rọ̀ ẹ̀sìn láàfin mọ́ pé wá sákèsí ẹlòmíì pé àfa nkẹ́kẹ́ wá ṣẹlẹ̀ àwa ń jiyàn sí àwa ń fà àwa béèrè pé sóní mímọ́ lẹ́yìn ni kí ló dé ńgbà tí nǹkan ẹ̀gún yín tó bàjẹ́ tẹ kọkọ mọ fà á mọra yín lọ́wọ́ pé já gba ní àmà ní já sukùdẹ́fà ní ó já fún kìnìún báyìí ní ó já ṣe tẹ pé kóńkàlù tí ọmọ sẹ́bí wọ́n ṣe tù nǹkan yẹn ṣe kóńkàlù kọ́ kẹ̀kẹ́ lè bá ṣe wò báyìí lá ṣe báyìí lá dè kóńkàlù kọ́ mọ̀ gbé lọ́dọ̀ ẹni tọ́mọ ni. ọ̀rọ̀ ẹ̀sìn wa pàtàkì jù lè lọ torí pé ẹ̀fẹ́ jẹ gbèsè ní tẹ́ ń gùn lẹ́ẹ̀fín gbé lọ́dọ̀ ẹni tọ́mọ ó ti àdìpọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn gbà tó ń kálukú bá wa dá sí ń kálukú fẹnu rẹ̀ sọ ohun tó wù nípa rẹ̀ tán láwa pé àfa ẹ̀dá kan à ń jiyàn ní ẹgbọ́ eléyìí ní báyìí eléyìí ní báyìí pé yẹn tiẹ̀ ti kọ́ dá sí i láì jẹ́ pé yẹn nímọ̀ ń pa rẹ̀ kódà kó ṣe déédéé èyí tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn òun náà ni pé yẹn lẹ́sẹ̀ àkọ́kọ́ ti dá sí pẹ̀lú ọpọlọ lásán láì kẹ́kọ̀ọ́ rẹ̀ sẹ́sìn ọlọ́run ìyẹn lẹ́sẹ̀ àákúradú wàlẹ̀ àtẹ́kìf máa lè sàlẹ́kà bíi ilm ìnà sàmà àwọlbásọ̀rọ̀ wàlfọ̀hádà kúlù ọ̀là ìkàkàn ànihu masuhula. kàtẹ́ kọ́ yẹn tó wá mọ̀ náà àbí ìmọ̀rẹ́ ò tóbi kan ohun tó wá bí ọ́ ní nǹkan nǹkan ẹ̀sìn àsọ pé ìnímọ̀ ah, ń pa eléyìí àbí ẹ pè mí padà èmi ní òṣìṣẹ́ lórí ẹ̀ làwọn afáàfin mọ̀ sọ fún wa pé kẹ́límà láàdìrí ká sọ pé ìmọ̀ wọn ni kò sí àlébù ń bẹ̀ kódà òun gangan wọn ni nisful ilm ìlàjì mímọ̀ ni. ká mọ́ gbàgbé màlẹ́kà jìbìrì tọ́lọ́run rẹ́ sàn nẹ́bì níjọ́ tí ọ̀rọ̀ pé lórí ilẹ̀ àyèwò lọ́lọ́ọ̀rẹ́ jù lórí ilẹ̀ tí wọ́n bi ànẹ́bí ànẹ́bí ni mọ́ tí Jibril bá dé ń bi ànẹ́bí náà bi màláíkà Jibril òun náà lòun ọ̀mọ́ tóun bá tó ṣe kíni tóun bá tó bi Allah subhanahu wa ta'ala wọ́n tún bá ànẹ́bí pé ń bolo àyè tó burú jù lórí ilẹ̀ ànẹ́bí lòun ọ̀mọ́ àfi Jibril bá dé òun ó bi Jibril náà tún lòun ní ọ̀mọ́ àfi tọ́lọ́n bá ṣe kíni kọ́lọ́hún tó wá sẹ̀ sọ fún ànẹ́bí pé àyè tó lóore jù lórí ilẹ̀ òun náà ni almasajid òun náà làwọn masalasi àbí tá a ti ń jọ́sí fún Allah subhanahu wa ta'ala àyè tó sì jáyè tó burú jù lórí ilẹ̀ òun náà lọ́jà wọn náà mọyì ìbúra tí ó bẹ̀ ń bẹ̀ níbúra ìké olówó èlé elépè oníwọ̀kuwọ̀ gbogbo ẹ̀ pátá ní òpin sínú ọjà ànábì mọ̀ sọ pé wọn ò ṣáájú ni obì jìbìrì jìbìrì náà lóhùn ní ọ̀mọ́ kátó wá sẹ̀ pé àwọn tó jẹ́ àwọn tó lámìlaka nínú mímọ̀ torí pé eléyìí ń bẹ nù tí ń dá wàhálà alẹ̀ ẹni tí ó mọ̀ túmọ̀ hadith tó sì fẹ́ ṣe ìsìnbá tó fẹ́ mú ìdájọ́ jáde ńbẹ̀ tó fẹ́ fi hadith yẹn parọ́ mọ́ ẹnìkan ìtumọ̀ àdìsí yẹn gangan fúnra rẹ̀ kọ́ mọ́tumọ́ rẹ̀ kátó wá pé yọ lọ mẹ́nìkan lọ́rùn pé lágbájá wọn bá wí àyè báyìí ni ìdájọ́ ti mẹ́mbẹ̀ tabangbọ́ kẹ́lí máa nẹ́jìdì nẹ́jìdì nẹ́jìdì àṣebí lu ẹlòmíì ṣebí lu ni kálá kìí ṣe bẹ́ẹ̀ kọ́ra láwọn tó ṣáájú wa afáwa al-Khattabi afáwa Ibn Hajar láwọn míì lágbọ́nrin kálaka yàlọ́ bí tá a yàlọ́ yìí sẹ́ńtì ọ̀wá ní tú tí ò lè tú àdìsí tí ọ̀gbọ́n máa na ìtumọ̀ kẹ́lí máa yé sóhun ni ó mú dájọ́ jáde ńbẹ̀ ló jẹ́ pé tó ń ta àbá ti mọ̀ báwa náà ṣe ń bẹ tá a bá bí wá ní nǹkan kan tó rọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ni wá a sọ ni pé a àmọ́ tàbí ẹ fún wa láyè ibẹ̀ lórí ire ń bẹ fún yàn àbí njọ́ wọn tiẹ̀ bí Imam Malik torí pé àwọn èyí fẹ́ gba wájú Ọlọ́run àtòjíṣẹ́ léèrè nípa àmọ̀ téèyàn ṣe orí ìrìn àjò bí kéèyàn pẹ́ ti ó ti ìlú ìlọsí Màdúgùrí lọ béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn ngbọ́ débẹ̀ obi àwọn kan níbi ogójì ni àwọn kan bi seventy ni àwọn kan ọ̀sán ni èyí ò tọ́jẹ́ obi ẹyọ kan péré ni Imam Malik lè dá lóhùn bẹ́ẹ̀ ó ní ha Imam Malik odidi bó o ṣe tó yìí ọ̀wá mọ ogun ohun tí mo bí ọ̀yọ́ sì ń pera rẹ̀ láàfa ó ní kọ́ bọ́ọ̀tà kọ́ mọ lago káàkiri pé ìmáàmù tí ń kírun mọ́sálásí ànẹ́bì alimul medina ìmáàmù darul hijra pé obi ní béèrè olóhùn ọ̀mọ́ Imam Malik wá ní kò lè tì lójú o torí pé njọ́ tọ́lọ́ ń bi àwọn màláìka gan tí wọ́n lóore tọ́lọ́ ń bi wọ́n ní béèrè tọ́lọ́ ní àǹbí hu níbi asma'i ahùláhi in kuntum sadiqin kí wọ́n sọ fọ́lọ́ wọn subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. ṣùgbọ́n sọ ma pé tí ẹni tí ọmọ nǹkan kan tí máa ń fa ìmọ̀ kan sọ̀rọ̀ lọ́dọ̀ aláìmọ̀ náà yọmọ gbogbo fún yọmọ gbósùbà fún àwọn tó bá jẹ́ àwọn tó bá nímọ̀ ni wọ́n mọ̀ wò pé ha lágbájá sọ́ọ́sì rí gbígbé wọ̀ lálẹ́ báyìí láyé gan báyìí sọ́ọ́ látúbọ̀ tán báyìí torí pọ́rọ́ ẹ̀sìn kì í ṣe ohun tó yẹn kẹ́ ẹ mọ́ kẹnu bọ̀ torí pé kódà kò ní mọ lẹ́sẹ̀ ẹni tó fẹnu dáràn sínú ẹ̀sìn nìkan yóò ru tiẹ̀ yóò tọ́ ru àwọn tí wọ́n ń ṣe kíni ẹ̀sìn àwọn tí wọ́n ń tẹ̀lé. látàrí báyìí Imam Malik sọ bẹ́ẹ̀ fún níbàámu sí àyà yìí pé mùsùlùmí àálẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ní pàtàkì fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn pé ọlọ́run ṣe nǹkan ilé ẹ̀tọ́ ọlọ́run ṣe nǹkan ilé wọ̀ ànábì sọ ọsọ báyìí pé ìwọ ni nǹkan yìí ànábì sọ pé nǹkan báyìí ẹ̀tọ́ ni àálẹ́kọ̀ọ́ pẹ̀lú rẹ̀ tọ́lọ́run ti wò pé ìgbàgbọ́ tí ń bẹ lára wa yóò jẹ́ ìjánu fún wa láàfin nígbà wájú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ẹni yóò tọ́ba ti wá sọ nǹkan kan àbó kan ló fi jẹ́ pé ńgbà táwa fẹ́ sòwò àbí òun ta fẹ́ ṣe ta pera wa ní mùsùlùmí ǹjẹ́ akọ́kọ́ wádìí ká tó mọ̀ ṣe nǹkan yẹn ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ ṣe nǹkan táwọn abẹ́ àfa tọ̀ láti ibi ọdún tọ́lọ̀ ní ti ẹ̀ ti bẹ̀rẹ̀ kí ni báyìí mo á ní kílẹ̀ sì sọ ń pa rẹ̀ á téèyàn bá jẹ́ mùsùlùmí dáadáa kó tó dáwọ́lé nǹkan kan náà àlámọ̀rí ayé ó béèrè kí ni ìdájọ́ ẹ̀sìn nípa rẹ̀ kódà nínú àwọn tíra tá a mọ̀ ká gbogbo àwọn bàbá wa àádọ́rin ní kíní kan wọ́n pe mọ́tì ìṣe nǹkan kan nínú àlámọ̀rí ẹ̀sìn àbítayé láàjẹpọ̀ kọ́kọ́ mọ okumullahi fi ìdájọ́ ọlọ́run nípa rẹ̀ síbẹ̀ làwa rí ẹni tó bá ti wá ṣe bẹ́ẹ̀ ọ sọ̀rọ̀ ṣáájú ọ̀rọ̀ ànẹ́bì nípa àlámọ̀rí ẹ̀sìn àbálámọ̀rí ayé torí pé ìtọ́ bá jẹ́ àlámọ̀rí ayé tánẹ́bí mú mọ̀rẹ̀ wá ànẹ́bí àmọ́ sọ fún wọn pé ah, eléyìí ìmọ̀kẹ́ mú ìmọ̀ràn wá ni o kì í ṣe pọ́lọ́ lọ bẹ́ẹ̀ fún mi bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ìyẹn ti gba wájú ọlọ́run ìyẹn ti gba wájú òjíṣẹ́ rẹ̀ ọlọ́run wa ni wattaqullaha ẹ páyọ̀ ọlọ́run o torí pé wọ́n lè sọ fẹ́ lòmíì tí ò ní gbọ́ tí ò ní mọ̀ kọ́ páyà pé ọlọ́run ọba ọba tó níyà tó lé ní ọba tó sì ní kẹnifẹ́ni tó bá lu ẹ̀kọ́ pẹ̀lú àwọn ohun tá a ti tì ṣáájú lẹ́kọ̀ọ́ yìí tá a ní pẹ̀lú ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ nípa iṣẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ìṣesí wa a gbọ́dọ̀ kóra dúró a kọ́kọ́ jura wálẹ̀ a fira wálẹ̀ ní àtàkàlíyà a fira ẹni la a fọpọlọ wálẹ̀ lẹ́ni tí o mọ̀ nǹkankan pé àfihàn fi mọ̀ wá bá màlẹ́ka náà sọ pé la ilma lana illa ma allamtana àfihàn tí Ọlọ́run bá fi eléyìí yẹn fi jẹ́ pé nínú àwọn ẹ̀kọ́ gan wọn ò ọpọlọ ẹ̀ dáńgbà tó bá dọ̀rọ̀ ẹ̀sìn téèyàn bá ti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọpọlọ yẹn bọ̀dọ̀ wà ní tabula rasa ni yóò wà gẹ́gẹ́ bíi aṣọ funfun tí ò sí nǹkan kan bẹ̀ bọ́lá ń sọ wa pé wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an èyí tá a bá sì dá a mọ̀ ní ọlọ́run ló fi mọ̀ wá alim a bẹ́ẹ̀ ó túmọ̀ pé a nílò láti kẹ́kọ̀ọ́ kí lọ́lọ́run sọ kí lànà bí sọ gbogbo àlámọ̀rí wa wọn wá ní àyà yìí ọ̀kẹ́ nínú Imam Malik àtàwọn míì àfọwọ́ wọn ọ jẹ́ ìpìlẹ̀ kan gbòógì inú ìpìlẹ̀ pé ànẹ́bí yìí sọ̀rọ̀ ká kú ọ̀rọ̀ rẹ̀ dànù àbí ká mọ̀ pọlọ wa ká mọ̀ fi takọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ó sì fi ń yé wa pé dandan ni tẹ̀lé anabi àti kọ́sẹ̀ rẹ̀ torí sàmọ̀ pé yẹn lè mọ tẹ̀lé yẹn tí ò ní rìn bẹ́ẹ̀ nìyẹn ṣe ń rìn ló jẹ́ pé wọ́n ní ìhìjáàbù ìtìbáìhì wal iqtida'i bihi ìtẹ̀lé ó tún yàtọ̀ sí pé ìkọ́sẹ̀ rẹ̀ gbogbo ẹni lọ mọ́sálásí tó lọ àwọn mọ́sálásí tó ẹn tó tẹ̀ láwọn èèyàn lọ bí tí wọ́n fẹ́ ṣe sùtúrà òkú wọ́n fẹ́ ṣe jẹ̀nẹ́sà ànẹ́bí ní àmọ́ lọ ṣùgbọ́n ṣé bí ànẹ́bí ṣe sòkú wọ́n sòkú àlè ìkìtìdáwò ṣe ń bẹ fún wọn lára àwọn tí wọ́n ń ṣe yẹn. bákan náà wọn lápẹẹrẹ irú eléyìí táàrí tí wọn fi ní ká páyà bí àwọn ẹni àná kódà ká tún gbé láti inú ilé ànẹ́bí sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ń torí ẹ̀ sọ súra yìí ló níbi àyà alákọ̀ọ́kọ́ yìí ọlọ́run ni wattaqullaha ẹ páyà ọlọ́run innallaha sami'un alim ọlọ́run ọba ọba olùgbọ́ni tí gbígbọ́ rẹ̀ ọjọ́ tẹnìkan. kódà ẹlòmíì ọmọpo ọ̀kẹ́ náà àwọn àgbà àfà nínú ẹ̀sìn àfà wa Abul Hasan al-Ash'ari tí wọ́n máa ṣe nisba asáyíra kó ní masáàbí asáyíra wọ́n tààrọ̀ jáhà kí wọ́n tó kò láyé pé alìhìbánà kí yẹn wá ka tíra yẹn àtàwọn tíra míì ẹ̀ kí yẹn wọ́n kọ́ àwọn nàlùsùn náà kíní kan nàlá imaamu abul hasan al-asari wọ́n tààrọ jaha níbi àwọn masaayi libi kéèyàn sọ pọlọ wọn ọba ọba tí mo gbọ́ ni tí ò netí ọba tí mo rí ni tí ò láàlàlà wọ́n sẹrí kò ń bi àwọn ọ̀rọ̀ yẹn níbà. ọlọ́wọ́n bó olùgbọ́ gbígbọ́ rẹ̀ ọjọ́ tẹnìkan sáwa náà ti rí mọ̀nà òǹkàlùkọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́hùn láyé yóò tọ́ wa gbogbo ẹ̀ lọ́hùn sì gbọ́ sẹ́mi tẹ́mi ń bẹ ń bí tí ń sọ̀rọ̀ àbí wọ́n sẹ́mi wọ́n mọ̀ sọ pé tí ò wa ọlọ́run ọba ń gbọ́ gbogbo pèpè sẹ́mi mọ̀ sọ sọ láti wà pé sẹ́mi amida. pé ó tún sọ fún wa pé ẹ sọ̀rọ̀ yín jẹ́jẹ́ ni innahu alimun bi dhati sudur ọmọ ìsì tún gbọ́. látàrí báyìí ká má pẹ̀rẹ̀ wá nulẹ̀ anabi sallallahu alayhi wa sallam kó àwọn ọmọ kóra dúró kóra tó ń bá fẹ́ mọ̀rọ̀ kí wọ́n tó bá fẹ́ gbọ́rọ̀ anabi wọ́n mú wá bí ìmọ̀ràn tẹ́sí mọ́ rí pé láhùn pé ha anabi a sì wó báyìí ni. àwọn àfa wọ́n gbà pẹ̀rẹ̀ wá fún wa inú àdìsí ìgbà tá anabi sallallahu alayhi wa sallam lámọ̀dí tí wọ́n ṣe tí wọ́n fi gbádùn nígbà tí wọ́n fi bọ́sálì kìyàmà tí wọ́n fẹ́ bọ́sálì kìyàmà sàkókè náà tó ṣáájú irun fún anabi sallallahu alayhi wa sallam rí tànàbí tó lẹ́yìn wọn nínú ọ̀rọ̀ tẹ̀pẹ́ sọ́hun ni máàmù ni àbánabi ni máàmù eléyàn ní ọ̀rọ̀ ọjọ́ mi ni tó bí ìrọ̀ ohun lẹ́yìn ìmáàmù pé tóhun máàmù ọba gòkè kí báyà máàmù ti darúgbó àbí kò gbádùn pé ẹnìkan ọmọ ṣe kíni yóò mọba league tí ọmọ ọba rọ ohun tí ń wí Allahu akbar onáwó pé Allahu akbar sábàbí tó bí iná ẹ̀ inú ẹlòmínà tó náà tó ṣáájú òun fún anabi sallallahu alayhi wa sallam abdulrahman bin auf tánibí náà tó lẹ́yìn wọn rí ṣe sọláàtì. ìgbà tánibí wa wà nínú ilé pẹ̀lú àárẹ̀ àsìkò sọláàtì tó anabi mọ rírì sọláàtì kì í sàwọn tó pé à ń ṣe nǹkan àbí ṣe ìta ń ṣe ní ojú sọláàtì lọ kálá níbo ni wọ́n ti gbé sàlámù tiẹ̀ wá anabi wa ń sọ fún wọn torí pé irun jama kan pa anabi sọ fún wọn pé murru ababakiri fali yusalli bin nas ẹ pa abubakar láṣẹ pé kó kírun fáwọn èèyàn ìyàwó aisha radiyallahu anha tọjọ mọ abubakar siddiqatu binti siddiq ó wá sọ fún hafsọ ọmọ ti umar radiyallahu anhu wa anha ó ní kúùlì lahu sọ fún anabi sallallahu alayhi pé inna ababakiri rọjulun hasif sọ fún anabi pé abubakiri bàbá mi abubakiri ẹnìkan tí ọkàn rẹ̀ lẹ ẹni tí èèpẹ bú ẹkún ni o pé anabi ọgbádùn yọ àfẹkìtì ọtọ bá dúró láyé ibi tí ìwà anabi dúró sí èèyàn rò kó lè dúró sẹ́jú méjì tí ó fi bú ẹkún tó pé tí máa ń kéwú gan àwọn èèyàn nífẹ̀ẹ́ gbọ́tọ́ pẹ́kun rẹ̀ ní ó bolẹ̀ ẹ̀ńtọ́kàn rẹ̀ lẹ̀ ni wàá sọ fún anabi sallallahu alayhi wa sallam kó sọ pé kí umaru ó kírun wọ́n tún kọ̀ sọ pé anabi eh, sọ tiẹ̀ ni sọ fún márùkó kírun rọ wọ́n padà lọ ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé báyìí la abubakar rí òye mi ní pé kọ́ sọ pé kí umaru ó kírun torí umaru pé òun ọ̀tọ̀ lẹ́mí láti fi gbé e ẹjẹ́ agbọ́n tá anabi sallallahu alayhi wa sallam sọ fún ìyàwó aisha àti ìyàwó hafsa a anabi ni innakunna la antunna sawahibu yusuf a a ẹ̀yin. E àtàwọn tẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ ni àà ah, ah, ọmọ ìyá Yusuf lẹ́jẹ̀ ni sásìmọ́ ọmọ ìyá Yusuf Yusuf ọmọ anabi wa Yaqub tọ́lọ̀ nítorí òun náà sọ súra kalẹ̀ ṣùgbọ́n wọ́n ń ṣe wá ń túmọ̀ pé ọmọ ìyá Yusuf wọn jẹ́ wọ́n ní kí ni túmọ̀ rẹ̀ àdìsí eléyìí tá a kà Muhammad ìkọ́dà Malik àti wọ́n ní túmọ̀ rẹ̀ òun náà ní ẹjọ́ bí rọ́dìl jáìs ilà ghairi jáìs nínú ọ̀rọ̀ kan pé kẹ́ mú nǹkan tí ọ̀tọ̀ kẹ́ tí lọ ibi tí ọ̀tọ̀ ń gbà mí ó túmọ̀ pé Abubakar lọ́tọ́ sí kọ́ ṣáájú ẹ fẹ́ gbé lọ wọ́n ní inú túmọ̀ kan nìyẹn. ẹlẹ́ẹ̀kejì àwọn àfààní inú ń tàn nẹ́bí gbà lérò nínú túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ari nínú àwọn onímọ̀ nígbà wọn túmọ̀ kẹlẹ́mà pé wọ́n sọ̀rọ̀ Abubakar fún wa anihaya fi garibil hadith wal azhar ti afa wa Ibn al-Hathir tuba àwọn tú àwọn kẹlímàtì hadith yẹn wọ́n ní túmọ̀ rẹ̀ náà òun náà ni pé a ah, ẹjọ́ àwọn ọmọ ìyá Yusuf tí wọ́n sọ nígbà náà pé kì í túmọ̀ kó àwọn ọmọ ìyá rẹ̀ nìkan pé bíi Sùlẹ́ẹ̀ká tẹ̀wọ̀n káwọn obìnrin àwọn ìyàwó àníbi tí wọ́n ń sọ̀rọ̀ yẹn pé ẹ̀yin náà lọ jọ́ torí kọ́ ọmọ ìyá rẹ̀ náà láàpẹ̀ wọn náà nínú ẹ̀sìn ẹ fi ṣe jọ́ torí pé ìyá wa Aisha nígbà táwọn afáàn ṣàlàyé pé ó túmọ̀ pé òun ti ń bẹ lẹ́mìí wọn dáadáa náà wọ́n gbà lérò ṣùgbọ́n ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni tí wọ́n sì ń sọ ṣùgbọ́n tí ó jẹ́ pé méjèèjì gbọ́n òfin ọlọ́run kò sì túmọ̀ pé wọ́n ń ṣàbòsí kí làkọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé a ó fẹ́ gbé ìjà ṣáájú ìjẹ́ ìmáàmù yẹn kó o fún bàbá rẹ̀ Abubakar torí pé káwọn èèyàn bá a sọ ọ́ lẹ́nu ṣùgbọ́n rísìn pé ọkàn rẹ̀ lẹ̀ ló ti síwájú pé ọmọ ànẹ́bí lọ́fẹ́ òun náà tún ni wọ́n jọ ẹnu kòtò nígbà tí wọ́n nígbà tí wọ́n jáde kó ní mẹ́kà tọ́lọ́ sọ fún wa pé illa tanzuruhu faqad nasarahu Allahu is akhrajahu alladhina kafaru thani athnayn ithuma fil ghar is yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana kálẹ̀ bí sọ pé imán abubakar tó ń bá wọn tí wọn ti gbogbo ayé tàbúbakar ó sì tẹ̀ wọ́n ti gbogbo àwọn èèyàn yòókù pínlẹ̀ wà wò pé àsìkò nífẹ̀ẹ́ pọ̀ wọn kó sábúbakar nìkan ni pé inú ti ń bẹ lẹ́mìí wọn nígbà tí wọ́n ń ṣàlàyé rẹ̀ kó tànàbí fi sọ bẹ́ẹ̀ pòtó gẹ́gẹ́ bó jẹ́ pé Sùlẹ́yìká náà nígbà tó pe àwọn ọmọ obìnrin tó ní ọyá kan tó wọn gbé kinní fún ọkọ ọmọ rẹ ilá kí Yusuf ọkọjá wájú wọn kìí ṣe pé lá ló ní ìdí tó fẹ́ lò ṣùgbọ́n ẹni tẹ́ ń torí ẹ̀ bá mi wí pé àá ìyá wa sẹ́yìn náà ẹ̀wọ̀n ṣe pé ẹ̀yin náà fojú yín rí ẹ rí ẹwà rẹ̀ kìí ṣe lá ló fẹ́ lò pé òun tẹ́ ń torí ẹ̀ bú mi kẹ́yìn náà ẹ wo orú eléyìí bẹ̀ bá ní sì ṣe wọ́n ní àfiwé irú tá nàbí mú wa ni sallallahu alayhi wa sallam tabawawo eléyìí ń túmọ̀ pé àwọn tọ́jà àwọn sọ̀hábà kódà lérí àlámọ̀rí ẹ̀sìn àti mápẹ̀rẹ̀ kan wa kódà lérí àlámọ̀rí ayé afẹ́ lọ́kọ ni afẹ́ láya ni afẹ́ ṣòwò ni afẹ́ rìnrìn àjò ni gbogbo tí ẹ̀ mọ́ sí láyé pátá wọn èé gbé ẹnu ọlọ́run sẹ́yìn wọn èé ti ọ̀rọ̀ ọlọ́run sẹ́yìn wọ́n ti ọpọlọ wọn ṣáájú ọ̀rọ̀ ọlọ́run wọ́n sì ti tà nẹ́bì sẹ́yìn sallallahu alayhi wa sallam. kí ló jẹ́ aṣọ bẹ́ẹ̀ òun náà ni pé ẹja wo ẹni tó fẹ́ láya ó Zainab bintu Jahaz tí wọ́n jẹ́ kẹ́nu àwọn ìyá wa yàwó anabi sallallahu alayhi wa sallam sẹ́mi pé ń jọ wọn fẹ́ lọ́kọ tí wọ́n lọ bá anabi pé lágbájá kọnu dàmí lágbájá kọnu dàmí alámọ̀rí kíni torí pé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wo pé ìgbéyàwó alámọ̀rí ayé lásán tí ó ṣe bó ṣe wù ni eléyìí náà ń bẹnu tí ń dọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí làmú ǹjọ́ bá ti wò ó pé òun fẹ́ láya àbọ̀ ọmọ wọn fẹ́ lọ́kọ wọn kọ́kọ́ gbé ìsìláàmù wọn sẹ́gbẹ̀ẹ́ kan kọ́nà lè jẹ́ni tí ọ̀ rí tí ọ̀ experience òun ní kọ́kọ́ bá wọn yàn wọn ò ní fọ̀rọ̀ wọn lọ Allah subhanahu wa ta'ala ọba tí mọ́ yàn fún ni. ó lè jẹ́ yípẹ̀ ni wọ́n kọ́kọ́ yin ọkọ fáwọn yọ́mọ̀ wọn kà kúnlẹ̀ mọ àwọn ọ̀nà oríṣiríṣi ọmọ òun ti ń fọ̀rọ̀ rẹ̀ lọ tí e ṣe ẹni tó yẹ pé ó ti mọ̀rọ̀ wá síwájú ká tó fi lọ Allah subhanahu wa ta'ala a ṣe istikhara ilé ní ìtumọ̀ pé àti ìṣe wa àti ọ̀rọ̀ wa àti ìṣáájú tọlọ́hun àtòjíṣẹ́ rẹ̀ àti kọ́ra wa náà bá ṣe ṣe istikhara níbí bákan náà al-istisharo ìmọ̀ràn kọ́ra ọlọ́run sọ fún anabi náà pé wàṣà wíìrì home fìlà amr wọ́n tún mú un náà tó bá ti ń ṣe istikhara wọ́n tún mọ̀ ṣe istishara wọ́n tún mọ̀ gba ìmọ̀ràn òun náà wà lọ bá nẹ́bi pé lágbájá kọnu dàmí lágbájá kọnu dàmí lábẹ́ àyà pé la tuqaddimu bayna yaday illahi wa rasulihi wattaqullaha inna allaha sami'un alim anabi ni aa ah, orí lágbájá anabi sọ ọsọ wà tẹniyẹlé orí lágbájá ṣùgbọ́n lágbájá lọ bá fẹ́ ah, ìbíran tó pàtàkì kò síbi ọ̀nà tí ó pàtàkì torí pé gbogbo wa pátá ìpìlẹ̀ kẹ́nẹ̀ láti jọ wa ibà wà níbi Adam gbogbo wa ló fi jẹ́ pé ká máa fi ìbíràn ẹ wa ṣe fàárí lérí ẹnìkan àníbi ní bẹ́ẹ̀ nù wá àìmọ̀kan àbí ìfihàn wa ṣe ìyànrìn lórí ẹ̀yà kan kódà wọ́n fún wa lápẹ̀rẹ̀ wọ́n ní wa kam alat walidun bibni lau sharafin aw zawi sharafin kama alat bi rasulillahi adnani ìyẹn àmọ́ tara pé èèyàn lájáde kí èèyàn náà dání yín o ṣùgbọ́n o nígbà míì kì í ṣe pé èèyàn jẹ́ pé lébà yìí láti jáde ìdíràn wa kò sọ yẹn dolóríire tíyàn bá hùwà oríire ni wọ́n fi sọ fún wa pé káwo Salman Farisi kì í mọ̀ ọ́ sallallahu alayhi wa sallam kasi wo kódà wọn tó tẹ ẹ mọ báwa náà bójú ọkọ ẹni tí máa ń gbé lu wa nísìn tọjá báwa ara asaki ni tí máa ń gbé gbòó wọn pé bàbá asaki bí ara asaki náà máa ń gbé ara gbòó náà máa ń gbé sago wọn pé bàbá gbòó bẹ́ẹ̀ nìkan máa ń gbé kíníkan wọn ò fi ó kọ rẹ ni wọn ò fi Salman Al-Farisi alikinikan eléyìí náà kọjá burú ìlú kó wọn náà ló ṣe é gbé hàn wọn laqad rafa al-Islam Salman Farisi ẹ̀jẹ̀ Salman Faris ọdẹ ní ńlá ọdẹ níyì látara Islam ó tún mọ̀ pé Islam ní gbéni níyì wakọ̀dé wadọ̀ alukufuru sẹ̀ríf Aba Lahabi Abu Lahabi ìbírin ànábì ni ó kọ rẹ̀ dẹni tí wọ́n ń kà kódà tẹ́lẹ̀mí fẹ́ lè torí pé ọ̀rọ̀ rẹ̀ ìwà rẹ̀ iribu rẹ̀ tọ́fẹ́ lè torí ẹ̀ kórira sóra tọ́lọ́hún ti dákọ rẹ̀ tí ó sì yẹ ká kórira rẹ̀ ẹlòmíì ọ̀ka tabati kọ̀ọ̀ka tabati àdárí sóràtú Lahabi kọ̀ọ̀kaárí ní tí máa ṣe sọ láti wọn náà gbé yẹn kó o kọ́mọ́ bá kó sínú ẹni tí yẹn alukurani lódì tẹ́ pé sọ́ràtù láhàbí báyìí kọ́dà tó ń bẹ ti ń ta bẹ́ẹ̀ ti yẹ dẹ́ bí ilẹ̀ bí wà tá tí màmú bẹ kàlù mí fẹ́ lè ká sọ rẹ̀ pé hé màmú wa ń fi sọ́ràtù masad àwọ̀ aláhàbí pé ń fi ń kírun fún wa. wọn náà ẹ wo ìjẹ́ kẹfìrí ẹ wo bó ṣe yẹ pẹ́rẹ́ rẹ̀ anabi wa fún un nímọ̀ràn pé ọ̀ bá ti fẹ́ zayid ẹ̀ náà ló bí ayatollah fi ń ṣàlàyé fún wa pé ما كان المؤمن ولا مؤمن إذا قضى الله ورسوله أمر أن يكون لهم الخيرة من أمره bọ́lọ́n bá ti dájọ́ pé báyìí ni ànábì dájọ́ pé báyìí ni kò tọ́ fún yẹn káwá yẹn kẹsọ́ tọ́ pé ilé ìlàsìn nù ọ̀rọ̀ ọlọ́run ilé ìlàsìn nù tànẹ́bì àwọn kébí oko bíi tẹ́lẹ̀ mi ń wà ọ lọ ni ni ipò kìí ṣe dandan mẹ́yìn bá ti lágbára ni àkírí wa lágbára tiẹ̀ tó ní tó ní bí eléyìí àbáyìí nìkan ṣe gbogbo ohun tó fi sóríire kìí ṣe dandan eléyìí kìí ṣe dandan àti gbọ́ bí ó bá jẹ́ dandan bọ́ọ̀tà náà ṣe ń takọ̀ àwọn tó jẹ́ nǹkan ẹ̀sìn míì pé kìí ṣe dandan kìí ṣe dandan bọ́ọ̀tà kọ́ sọ fún wọn pé tá a bá ti kí sọ̀dọ̀ àtúntò zuhuri tán ká ṣe nẹ́fìlà lẹ́yìn rẹ̀ ṣe dandan ẹ mọ́ ṣe gbogbo àwọn tó jẹ́ nǹkan ẹ̀sìn tó pé àwọn náà àṣegbọ́rẹ́ ni kátó àṣẹ pa àwọn tó jẹ́ pé wàádùú wá lórí rẹ̀ àti wàáyìd ìlérí pé báyìí ní òrí fún yẹn téèyàn ọba ṣe nẹ́fìlà tá a ti lẹ́yìn sọ̀dọ̀ zuhuri nísìnyí kò sí lérí kan fún yàn tí ń bẹ pé báyìí ṣùgbọ́n àwọn tí wọ́n ń trivialize fún yín pé yẹn kèké ṣe dẹ́dẹ́ kéṣe kínní kan àwọn onímọ̀ ní àwọn onílà wọn ọ̀jẹ́ níyàtọ̀ lọ́wọ́ bá so mọ́ táwọn nkálukú ní òsèré àdìsí yẹn parẹ́ ṣùgbọ́n àwọn tí ọ̀tí ẹ̀ wá níyàn tọ́pẹ́ níyàn ọ̀kẹ́ ní gbẹ̀sán rẹ̀ ẹnìkan ọ̀láyà kọ́ bọ́ takọ̀sọ bẹ́ẹ̀ ó sì wáá jẹ́ pé àwọn tọ́tọ́ ní ìlérí tó ní ni wọ́n mọ̀ wá sọ fún ni wọ́n náà mọ̀ kọ́lọ́n kó ṣàánú wa. látàrí báyìí ó padà gbà ọfẹ́ zaid gbogbo aláṣìmọ̀ gbọ́ bó ṣe padà kọ́ọ́lẹ̀ àti mọ́rọ̀ rẹ̀ náà wá ń bí láwọn àsìkò tọrọ ń wá pé báyà níbi gbàyàwó zaid àti tírìtì rẹ̀ náà níbí tọ́lọ́run ní torí àánú tiwa ni kọ́mọ bá a jẹ́ pé gbogbo àwọn dáifọ́sí àwọn tí wọ́n bá tọkọ wọ́n bá ti kọ́ọ́lẹ̀ kọ́mọ jẹ́ pé wọn ò ní rọ́kọ mọ́tẹ́nìkan ò ní fẹ́ wọn ń bẹ láwọn orílẹ̀-èdè kan láyé lénìí tọ́lọ́n sọ fún wa pé lìkéyìlá yakun alalmuminin harajun fi asuwaji adìyá ihim isa kọ́dọ̀ omi nìhun náà wọ́tọ̀rọ̀. obìnrin kan ọkọ bá ti kọ́ ọlẹ̀ kọ́ ara ẹni fẹ́ ṣùgbọ́n lọ ìwà ànábì ṣe tí wọ́n bá ti ṣe ìwọ́ tó ga jù tó yẹ kó wọ́n la nílà pẹ̀rẹ̀ fún wọn àwọn awẹ́ tí ó wà kó tó náà kó wọn lè fẹ́ ni tí ọkọ kọ́ ọlẹ̀ tẹ́nìkẹ́ kọ́ ọlẹ̀ kó wọn lè fẹ́ da ẹfọ́ sí. òun náà gbàmọ̀ràn ànábì ó ti padà jọ́ kan àwọn àyà nínú àwọn àyà wa mùmínì eléyìí bẹ́ẹ̀. bákan náà ká wò ó ní pèpè ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà ní tabawo ìyá ayọ́ alẹ́ dínà alákọ̀ọ́kọ́ ó túmọ̀ pé ohun ti ń bẹ lára ẹnì kò túmọ̀ pé ẹ̀yin títí ń rí báyìí ẹ̀yin ń rí báyìí ẹ̀mú ti ń torí pé ibi tẹ́lẹ̀ yìí kù sí eléyìí lè mọ́ kù síbẹ̀ torí pípé tán yẹ́nyẹ́ lérí àwọn àlámọ̀rí ẹ̀sìn àwọn kò sẹ́nìkan tí ò serious rí tápé ọ̀mù ọ̀mù tí ni ọ̀mù kìnìkan ọ̀mù gbóni kìnìkan kápẹ́ lọ́wọ́ àrùn ẹ̀ńsẹ́ àbí ó ń ta tẹ́tẹ́ ni tẹ́lẹ̀ ó ń sì nẹni tẹ́lẹ̀ kò sínú àwọn ànẹ́bí ọlọ́run gbogbo wọn ò hùwà jẹ́gẹ́jẹ́gẹ́ rí. ṣùgbọ́n wọn ni pípè tọ́lọ́run ń pèpè apàyàn olùgbàgbọ́ òdodo pé wọ́n tọ́ pé báyìí ni wọ́n bá kù sí wọ́n tọ́ pé báyìí ni wọ́n bá kù sí àti àìsẹ́kọ̀ọ́ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbà síláàmù nígbà yẹn tó jẹ́ pé ìsìláàmù fẹ́ rìfọ́ọ̀mù wọn. ó tọ́ pé gbẹ̀ntà bá fẹ́ rìfọ́ọ̀mù kó ní ìwà kó ní bá a ṣe báwọn èèyàn sọ̀rọ̀ bá a ṣe báwọn èèyàn lò bá a ṣe rìn láàrin àwùjọ bá a ṣe ṣadarí islam ni ó rí fọ́ọ̀mù rẹ̀ tó bá ti wọnú islam. allah subhanahu wa ta'ala tún ní yá ayú alladhina amanu apàyín eh, onígbàgbọ́ òdodo náà bákan náà o la tarfa'u aswatakum fawqa sawti nabi. a ti sọ fún yín ẹ mọ́ sọ̀rọ̀ ṣáájú rẹ̀ lédè àlámọ̀rí ẹ̀sìn àbítayé ẹ mọ́ sọ ṣáájú ọlọ́run ẹ má sọ ṣáájú ànábì sallallahu alaihi wasallam ẹ má ti ọ̀rọ̀ wọn sẹ́yìn kẹ́tì tí ń síwájú. tọ́ba tó jẹ́ pé lẹ́yìn tí wọ́n náà lẹ́sọ̀ àbẹ́fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ ti gbẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ náà ẹ má jẹ́ kóhùn yẹn ga ju tiwọn lọ. ló fi jẹ́ pé àwọn àtàjọ bì á mọ̀ sọ pé sẹ́mi ní sọ̀rọ̀ tó ń pariwo mọ́ níjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run tí ń pa àfa ẹgbẹ́nu torí pé njọ́ tí ń takọ̀ ọlọ́run takọ̀ ànẹ́bì ọ̀kíà níjọ́ náà lọ́hùn. àbáwọn kẹ́ntì ẹ̀ ń bára wọn sọ̀rọ̀ ọlọ́run ni ọ̀wọ́n kẹ́ gbé orin kẹ́kẹ́ àdúgbò ti dàrú o ilé àwọn ti dàrú o yóò sì gbé sí pé dákun yí fọ́lùmù kínní lòkè tẹ́lẹ̀ àwọn táwọn fẹ́ bára wọn sọ̀rọ̀ ọlọ́run bá yóò ṣe da òun sì ní kò ní rójú ìgboro dàrú yọmọ gbé sí ìwọ ìyá bàbá wọn sọ fún pé yí kíní rẹ lọ ìwọ rí pé wọ́n ń ṣe wá sí nìyí yí kíní rẹ lọ ọlẹ síbi pé wọ́n ń ṣe sọ láti lọ́wọ́ nìyí. aṣọ fún ọkọ ọlọkírun ọlọkírun bọ́lọ́run tiẹ̀ lè sànù wọn tiẹ̀ fún fún mọ́sálásí lọ́wọ́ rẹ fáwọn tí ń kírun fún wọn lọ́wọ́ jẹ́ wọ́n kírun wọn gbádùn jẹ́ wọ́n ṣe kíní so òwì ń jọ́nà ẹ̀ lọ́hùn. ọlọ́ni ẹ mọ́ gbóhùn yín gòkè ṣáájú ohun òjíṣẹ́ ọlọ́run ọba wala tajharu lahu bil qawl ẹ sì mọ̀mọ́ jáde mọ̀mọ́ gbóhùn sókè rárá ẹ mọ̀ jóhùn yóò gòkè jóhùn rẹ̀ lọ ẹ sì mọ̀mọ́ sọ̀rọ̀ rárá níwájú rẹ̀ tẹ́ bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹ mọ̀ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ka jahari ba'dikum li ba'din bí bẹ́ẹ̀ ṣe mọ̀ jáde mọ̀ra bẹ́ẹ̀ ṣe mọ̀ bára ń sọ̀rọ̀ fatafata ẹ̀yẹ́ sọ bá pariwo mọ́ mi nílẹ̀ pariwo mọ́ anabi kọjá bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam nínú àwọn ìwọ anabi náà tún lélẹ́yìí ìbọ̀wọ̀ fún anabi lélẹ́yìí torí pé ṣíṣe bẹ́ẹ̀ antahabatọ̀ amalukum torí ṣíṣe bẹ́ẹ̀ hey yọ yọ yọ bà wọn sẹ́yìn jẹ́ sọláàtì yẹn lè bàjẹ́ ìrun tó ń kí àwẹ̀ tó tó ń gbà ó lè bàjẹ́ látara rẹ̀ torí pé gbogbo sẹ́ lélẹ́ ìkó sínú wa antum la tash'urun tó jẹ́ pé ẹ̀ ní mọ̀ pé sẹ́yìn ti bàjẹ́ sẹ́yìn pé àyè téyìn ó sì ti mọ̀ òun lọ́nà sọ fún akọ́tọ́ bá dàlù kìyàmà wa qaddimna ila ma amilu min amali faj'alnahu abaa manthura lálùkìyàmà ẹlòmíì ò tó mọ̀ níbi tá a ní lè padà wá tún sẹ̀sẹ̀ pé mo dé mo fẹ́ rìpíìtì iṣẹ́ mi. lábẹ́ àyà kínní àti kejì yìí ǹjẹ́ ó yé wa wípé a gbọ́dọ̀ gbáwájú táàfin wa yapa tíra ọlọ́run àti sunna nabi sallallahu alayhi wa sallam alukur'an àtàdísì nìyẹn so a gbìyànjú nbi tó kéne kejì yìí bá sì ń sọ̀rọ̀ pé ọlọ́run sọ báyìí sọ báyìí àwa gbọ́dọ̀ jókòó jẹ́ agbèrè àwa sẹ́gbẹ̀ẹ́ kan ni. eléyìí àti má pẹ̀rẹ̀ wá fún wa látara àwọn sọ̀hábà látara àwọn tó jẹ́ àwọn sálàfù náà àwọn míì láwọn àhímà tí wọ́n ti lọ àpẹẹrẹ ń bẹ lára tiwọn náà kódà eléyìí nígbà míì nínú tíra àwọn tíra fíkẹ́wò ara àwọn ìmáàmù mi ìmáàmù Málíkì wọn lè pé màkìrú màkìrú torí pé ẹlòmíì ọmọ ìsìtìlá inú ti òṣùlù ẹ eh, inú fíkì àti inú kíní pétọ̀ pé ló wáwí wọ́n ló pétọ̀ màkúrú ni makuru ni wọ́n kọ̀ wọ́n kọ̀ nǹkan mímẹ́ tó bá yẹ pé nẹ́sù rẹ̀ ọ̀bá wá tọ́ là á mọ́lẹ̀ láwọn tọ́jà àwọn tó ṣáájú náà wọ́n fi kí wọ́n á mọ́ lo màkúrú fún tó jẹ́ haram tàbá wà àwọn tíra tó tíra àtijọ́ haram ni ṣùgbọ́n wọ́n lo màkúrú fún ilé pé wọ́n wá sọ pé ẹ̀rù ọba ọlọ́run láti là á mọ́lẹ̀ pé ní lágbáyà ń ṣe yí haram ni kúfúrò ni o torí pé ìsìtìlá lílo kẹlímà wà ká ọ̀dà tá a bá tiẹ̀ ní ọlọ́run ló pè ní makiruhu níbòmí pé makiruhu tó pè tá a fi mọ̀ pé wọ́n á mọ̀ lo kẹlímà makiruhu tí ó sì mọ̀ túmọ̀ pé kíni haram ọlọ́run sọ fún wa pé inú sọ́tò òjòrò àti ní wà karraha ilaykumul kufra wal fusuqa wal isyana wal ulaika hum rashidun ọlọ́run bá ní ṣe akórira lásìkò àbọ̀jẹ́wọ̀ fún ìṣe kẹfìrí sọlọ́run yẹn àti wá pòkì àti mọ ọsẹ lọhùn ká lè mọ̀ àwọn àfa látara ẹ̀kọ́ tí wọ́n yẹn wọn a mú bẹ́ẹ̀ nǹkan tó jẹ́ haram tó bá pé báyà àwọn nǹkan kí o tí ì tiwọn àbí kò àti wọn pé màkìrò ni kí kọ̀ sọlọ ọlọmọdé ọdẹ ni ẹ̀kọ́ tó bá ní kọ̀ nǹkan kan kí wọ́n reject yẹ kan kọlọmọjà dẹni ẹ̀kọ́ eléyìí bẹ́ẹ̀ wọ́n wá nínú àwọn sábàbí táwọn nǹkan yìí fi sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ bí afọwọ́ imam bukhari bí wọ́n ṣe gbé jáde inú tírà wọn láàrin abubakar àti umaru àti muhasaru yìí náà wà fún wa pé ẹjẹ àṣẹ báyìí ẹ àwọn báyìí ni kí wọn rìn àwọn báyìí ni kánábí ọkọ aláṣẹ òun wọn sábẹ rògbò tábùbákiri ń sọ fún un pé à kí ló tẹkùtì máa ti sọ ọ̀rọ̀ sàmọ ìyapa mi kí ló ọfẹ mọ ìyapa mi ìyapa mi ó ní ìfẹ́ ìyapa rẹ èmi náà mú mọrẹ wa ni ó ní ma aradtu khilafak òun wa gòkè wọn ni eléyìí ìbẹ nínú torí pé okùn fàtáyà mọ fi sọ̀kalẹ̀ àmọ ọ̀pọ̀ ńgbà mi tí ò ní jẹyọ kan lura wọn àyà kí wọn clear gbogbo ẹ bá a ṣe pé alukurani fún wa ni bákan náà inú ṣẹlẹ̀ míì tó jẹ́ pé tí ayọ̀ ọba gbà wá bá sọ fún wa pé ọ̀rọ̀ tó kẹnu náà lágbọ́nrin tá a kó sí ni da'atu rahman min suratil hujurat ọ̀kẹ́ náà àwọn sọ̀hábà gẹ́gẹ́ bí àfàwọ̀ anas gbà wá inú sahih bukhari àti muslim tọ́kí bukhari ni alọ̀rìn bíi three six one three muslim amọ̀lọ̀rìn bíi one hundred and nineteen látọ̀dọ̀ anas bin malik radiyallahu anhu wọ́n lé anabi sallallahu alayhi wa sallam látara ẹ̀kọ́ táwọn yìí ní pẹ̀lú anabi àti pé wọ́n sọ pé islam yìí ẹ̀sìn kẹta àmọ́ kóra dúró ń bẹ̀ ta ìkẹnu bọ̀ tó jẹ́ kó tọ́lọ́mù bá ti pa wá láti àbọ̀rọ̀ tẹ̀lé ni síbẹ̀ ní làwa náà rí. anabi ò rí Thabit bun Qais radiyallahu anhu anabi wa ẹyin mọ̀ rí sa n túmọ̀ pé àwa náà táwa náà bọ́yọ̀ ọjọ́ ní mímọ̀ ni ọjọ́ ga ni ọjọ́ lórí kan tó bá ti ráwọn kẹ́ńtẹ́ tó mọ́rí tó rí tẹ́lẹ̀ anabi àti pàánù mi mọ̀ sọ wọn pé lágbájá mo ti rí tipẹ́ ìrìn lágbájá ìrìn Thabit bun Qais arákùnrin kẹ́nà yọ̀ǹda fún mi ń lọ wá ohun ń ṣẹlẹ̀ ń pa rẹ̀ ń sì wá sọ fún wa nẹ́bi anẹ́bi fún pé akọlọ ọkọlọ wò arákùnrin ìdílé ọba Thabit eh, bun Qais kodo ọwọ́ ni máa ṣàánú kí ló Thabit ọmọ kais à ó ní aburú ni o aburú ni o àwọn kẹ́ni jahiru nǹkan rẹ̀ mọ́ gòkè táyà yín wá sọ̀kalẹ̀ ó ti sọ̀rọ̀ lọ́dọ̀ anẹ́bi tó rẹ̀ ti gòkè òun kọ́rọ̀ ọwọ́ ni iṣẹ́ òun ti bàjẹ́ òun ti dòkan náà àwọn ọmọ náà lágbóyè àyà yẹn sọ̀hábà yìí wà lọ́ba nẹ́bí sallallahu alaihi wasallam ah onígbà mo wá adélé báyìí ló wí báyìí ló wí báyìí ló wí. anabi wa ni kọlọ bá a padà innaka lasta min ahli nnar òun ò sínú àwọn ọmọ náà walakinnaka min ahli janna ṣùgbọ́n náà àwọn alìjẹ́nà lọ́wọ́ lọ́wọ́ pé tó máa sọ pé al-mubashsharun bil-janna yàtọ̀ sáwọn mẹ́wàá yẹn àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tánibí fún un ìró ànẹ́bí sì ní kẹ́kẹ́ pé ọ̀sẹ̀ mọ́ owó owó àbíwà tẹ́lẹ̀ wà àbíwò gíláàsì kéyìí ṣe pánẹ́bí kẹ́ ń wò kè ọlọ́run ní bóyá níbi tí a lè dúró ni ṣùgbọ́n ibi tá a dé lérí ọ̀rọ̀ rẹ̀ náà là á tẹ̀síwájú tí ọmọ máwọn ẹ̀kọ́ tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ ẹ̀kọ́ mi tó yẹ ká ní so látara pé kíni ká kóra wa dúró ká mọ̀ ti ọ̀rọ̀ wa ṣáájú tọ́lọ́wọ̀n àìtàn Nabi sallallahu alaihi wasallam a sì mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tá a mọ̀ sí pẹ̀lú ẹ̀rí ni kì í ṣe pé pẹ̀lú ọpọlọ a lè mọ báwọn ṣe mọ̀ sí kì í á sì pé ọ̀rọ̀ kẹsẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kẹ́ báyìí ṣẹlẹ̀ pín ṣé báyìí ní ọ̀ṣẹ̀lẹ̀ ni ṣé báyìí ní ọ̀ṣẹ̀lẹ̀ ni a lè lọ kẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti mọ̀ a lè mọ̀ tó ń pè ní alkiyas kí ló fẹ́ fi jọra wọn sáwọn orígun tí kìyàsí ní sóun lọ fẹ́ lò pẹ̀lú rẹ̀ látara àwọn tá a mọ̀ kọ́ nínú sura yìí so bí eléyìí ṣe jẹ́ nìyẹn. jazakumullahu khairan ọ̀pọ̀ni fọlọ́ọ̀bà àlekàlá tó ṣe nírọ̀rùn láti jẹ́ kí olùbánisọ̀rọ̀ wà bá débi tí a tún fẹnu rẹ̀ gún ní èní títí ọjọ́ mẹ́jọ pẹ̀lú àánú ọlọ́wà wa létí nípa pé nípa àwọn àwòkọ́tù sọ̀làwàtò wa pé sọ̀làtò sóbòhe òun ìṣẹ́jú mẹ́jọ ìṣẹ́jú mẹ́wàá sọ̀làtò sóhórí aago kan kọjá ìṣẹ́jú mẹ́fà nígbà tí sọ̀látùl àásùrì aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bákan náà ni pé magribi nígbà tí òòrùn bá ti wọ̀ a lè sọ̀rùn tá àsìkò tó òòrùn wọ̀ ládùúgbò oníkàlùkù àbí nílùú oníkàlùkù ní kété tó òòrùn bá ti wọ̀ lẹ́yìn ìgbà yẹn a wá fi wákàtí kẹkúngbà tó òòrùn wọ̀ yẹn ìgbà yẹn ni a kì í sọ̀látùl ìṣá ìwà fáfáná àwa ta ní ìbéèrè ní lórí ètò ilé ìtasọ̀lé ní àbí èyí tí a ti sọ síwájú kí a pè sórí studio nígbà tá a ṣe wà lórí afẹ́fẹ́ báyìí lórí pẹ̀lú nọ́mbà zero nine zero seven seven seven one one eight eight one zero nine zero seven seven seven one one eight eight one. naam. wa aleykum salaam wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah.

waaleykum salaam wa rahmatulah barakatu. wa n tun wasa kun la. naa mɛ segin ala ma sanga sanga. naam. kéèyàn ma jasi imam. naam. kɔlɛtɔ kéèyàn ma jasi imam. tɔyɛ ko nka kan bɛ taa b'ale ma jasi òun ni káfɛ afɛ ma jɛ olu tí o ma pèrún kódà ṣètò lórí rẹ mi tɔyɛ ko ọba dikɔfɛ di wàhálà pẹ̀lú ta a bá ti ní pé a ti fẹ́ nìkẹ́ jẹ́ a lè ra pépà pẹ̀lú tá a kọ sí ọ̀kẹ́ náà wà fún wa jẹ́ wa pé a kọ sí pé apẹ̀rùn níbi pépà kan tọ́pẹ́ èèyàn méjì dé mọ́sáàsì lásìkò kan ta ní lazani apẹ̀rùn awakọ̀ onísùúrù sí kan pé ẹni tó ń bá mú sùúrù ni ó ṣe sùúrù ni wọ́n kó pẹ̀rùn lónìí ẹni tó ń bá mú apẹ̀rùn ní òpẹ̀rùn jọ yẹn èyí tó yẹ ká jà sí nìyẹn téèyàn bá mọ ewu tí ń bẹ níbi ìjẹ́ ìmáàmù ni pẹ̀lú so èèyàn nífẹ̀ẹ́ tẹ́rí sí kọ́ra níbi ni ká mọ̀ béèrè pé wọ́n fẹ́ mọ jẹ́ aṣáájú torí pé tọ́ bẹ́ẹ̀ lọ béèrè rẹ̀ lágídí ọlọ́run ọ̀dà ọ̀dà ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn èèyàn wọ́n yìn ọ́ ọlọ́run ó kún ọ lọ́wọ́ lórí rẹ̀ ká tó wá sẹ̀ pẹ́ lómi ìgbìyànjú tiẹ̀ mọ́ ohun tí ọmọ fi ṣe ìmáàmù yìí so ẹ dákun àwọn tí wọn máa ń jà sí kì í sí pé oyè kan tíyẹn mọ tíyẹn mọ àmọ àjà sí àmọ àpara wa àmọ so ẹ dákun torí Ọlọ́run kò lẹ́tọ̀ so ní ṣókí. ẹ ti wà pẹ̀lú ọ̀rọ̀. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. orúkọ ibi tẹ́tí ń pè. ọmọ ẹlẹ́yà ló ń sọ̀rọ̀ láti Ṣakí. naam béèrè yín. ẹ̀yọ́ àdùsínbà táwọn yẹn máa ń wọ́ táwọn ìmáàmù máa ń sọ̀rọ̀ ṣé alẹ́ bíi faramọ́ àbí gbogbo Ah, gbogbo ẹni tó bá gbogbo aṣọ tó bá jẹ́ pé kò bá ti tako ẹ̀sìn a lè bá gbádá ṣe rí ní làlùkìmbà náà rí òun pè ní habaya the only thing náà ni pé òun yóò ta gbọ́dọ̀ wọ̀ kò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ wa débi pé yọmọ awọlẹ̀ pààfin dọ́là ẹni yìí ẹlẹ́sẹ̀ lè yẹn wájú ọlọ́run a sì pé kódà anabi fi iná ó fi kẹ́gun ru aṣọ tí ma ti ń wọlé ká sọ wọ́n kọjá kókó ẹsẹ̀ wa ẹni tó bá yẹ bá fẹ́ ṣe first class rẹ̀ òun déédéé ojúgan rẹ̀ izarul mumin عن صوف ساقيه أو نصف ساقيه وما بين ساقيه وقبيه فلا هرج بليس جنيه نعم Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Akweto. Naam, ẹ̀rọ. Ọlọ́run bá fún lọ́wọ́. Orúkọ yín mi dájú ń pè. Láti Ìsàkí. Naam. Dàmúlọ́lá. Naam, ìbéèrè. Ìbéèrè yín. Ìbéèrè mi pé tàbá rí ẹnìkan tí aṣọ ọ̀dọ̀ kanlẹ̀ tí ẹ tò sílẹ̀ bẹ̀rẹ̀. ǹjẹ́ ẹni pẹ̀lú lákèjì tí ètò máa ṣùn lọ àbí. tí aṣọ rẹ̀ ń wọlé àbí. ṣòkòtò ṣòkòtò mi ọjọ́ yẹn tọ́kì yẹn. so tábà kaba wi níbi tá à ń kírun yẹn tó súnmọ́ ni kó lè fẹ́ dìjà pé kíní kan yẹn ṣe kọ́dà lèmi tó mi ò bí ọ ni pé ṣe wà ní irun ni ṣùgbọ́n tó súnmọ́ ni pé ṣòkòtò téèyàn ti fi gbálẹ̀ àbáṣọ ti fi gbálẹ̀ kómi kótó ó ṣe é ṣe ẹnìyàn ò ní nírun torí pé tá a bá ti mọ́ àní ní sọ̀láàtì a lè lọ lára tabaki mu tẹ́pẹ́tọ̀ mo fẹ́ rí ọ ṣùgbọ́n tọ́jú kí n bẹ̀yẹn la bá wí torí pé àkẹ́ńdà àwọn afáwà imam shafi ontagamada ni ibinu sahika fi nfirọ́ọ̀dì wà jáde níbi ní nẹ̀sí hatafil jamaa torí pé tábà wí láàánú olùkọ́ fẹ́ fi mí sí ẹ̀yẹ́ ni ọ̀nlẹ́ o ẹ̀yin tá a sọ yín ọ̀balẹ̀ ṣé kinní kan á wò pé ńgbà wò láàsọ fún tí ó gbọ́ torí pé kọ́ gbọ́ yẹn òun ni sẹ́tàwá náà fẹ́ sí lára rẹ̀ torí pé ayé adi Allahu bika rajulan wahida khairu laka humur na'am so káwa ni ká wò gbà tá a sọ fún tí ó fi gbọ́ ṣùgbọ́n tábà pé lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn ni sáfẹ́ sọ pé kọ́ ka sókè ṣé tọ́ bá ka sókè tọ́ bá yẹ bá ti kómi kó tọ̀ sólè lọ fọ́ padà lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ káwá gbà míì ká fún ó lè jẹ́ wàtá báyìí sọ láti yẹn tán níbo ṣe yé èmi wallahu a'lam. pẹ̀lú ògùn ọlọ́run bá àlekè ọlá gbogbo àwa tí a bá sì ní àkíyèsí ká mọ́ gbàgbé sórí nọ́mbà wa zero eight one eight seven nine nine six one eight nine subhanaka allahumma wa bihamdik ashhadu an la wa rahmatullahi wa barakatuhu.